ibẹ̀ náà láti bẹ̀rẹ̀ bí ibnillah òun ni àyà abẹ̀rẹ̀ láti àyà ọgọ́rùn kan àti mẹ́ẹ̀dọ́gbọ̀n nínú suratul baqara ibẹ̀ lólúwa tí ń bá wá sọ̀rọ̀ pé wa ibja'anna albayta mathabatan linnasi wa amna wattakhidhu min maqami ibrahima musalla وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود وإذ جعلنا البيت مثابة للناس البيت lédè lárúbáwá ìtumọ̀ rẹ̀ ní ilé àmọ́ gẹ́gẹ́ bá ti wí fúnra wá ń jò ní pé àwọn túnmà kan bẹ tẹ́yìn ọgbọ́dọ̀ ma fún ní literal meaning bí bá ń túnmà al-qur'ani àbí túnmà hadith annabuwa muhammad sallallahu alaihi wasallam albaitu ilé ní jẹ́bẹ̀ lóòtọ́ àmá lè tèmi lọ́lọ́run wá ń wí ní àbílé tí ẹ àfi ká mọ́ kí lálùkùrá ń pè nílé èyí wọn ò pé lè tí wa náà jẹ́ ilé mọ́ àmá gbogbo bí ta bá ti rí ìmá fil ƙùrán àwòfi súnnà ti nàbí yìí sallallahu ala'uwasallam tó bá wá pé albaitu ilé náà kò sí lè mí ìtọ́lọ́un wíjú alka'abatul musharrafa gbogbo bí ta bá ti rí albaitu nínú alkùrán àti súnnà èyàn bá rí baitu ń bọ̀ mí haúsì náà ilé àti ilé ńláńlá àti ilé kéèkéé àmá fi alkùránì wà fi súnnàtí nàbí sallallahu alaihi wasallam bọ́lọ̀n bá fẹ́ sọ̀rọ̀ lé mi àlàyé ọwà ń bẹ̀ pé ilé báyìí ni o àmá ìdá ó tulé kọlbẹ̀ìtù falmọ̀rọ́dú alkàbátulmusharrafa ìdán wà ìjà annalbẹ̀ìta olúwa nígbàta òun ni olúwa ń pè ní albeit eléyìí gẹ́gẹ́ fún àwátá jẹ́ tó lábùlẹ̀ ilmi àti sọ́njò ní iná alkitabu mo ní gíní jẹ́ kitabu tíra àbí ìwé àmọ́ gbogbo tó lùwà bá ní alkitabu nínú alkùránì àbá nẹ́bí wí kí ni tó máa rẹ̀ ìmọ̀ alkùránì àbí tíra kan nù tíra tó lúwa ti sọ̀kalẹ̀ èyí tó já alkùránì lakanjò ní ẹ̀ àbí alladina àtàyìnà homolkita bayẹ tìlúnà hú hakọ̀ tìlàwàtì a sì rí ń bò mí olúwọ́ sọ́rọ̀ ahalu alkita èyí wọ́n isa alkùránì o lè jẹ́ taurata o lè jẹ́ injil sallallahu alaihi wasallam eléyìn fáwà ọmọ kéwú bí wọ́n bá ní alkitaabu nínú fánù kéwú kọ̀ọ̀kan àwọn náà tún wá ní tí wọ́n ń pè bẹ́yàn bá jẹ́ linguist nínú lárúbáwá àwọn elédè bẹ́yàn bá ní lọ́wọ́nú alkitaabu in sì ń sọ̀rọ̀ kíni in sọ̀rọ̀ náhù máhù alkitaabu alkitabu inda nuhat ay kitabu sibawai tira ti sibawai se lori nahwu baba iporo nahwu la nso oro grammar o alkitabu lodo ji won ni kini kitabu sibawai beyan ba dodo awon ni fikiu lapejuwe fil madhhab al hanafi madhhab al imam abi hanif awon na ni tira kan ti won ba ni alkitabu wọn ò ní sẹ́sẹ̀ máa bèèrè pẹ́dàkùn tíra wo lẹ́ ń wí o òun ni tíra tí wọ́n ń pè ní mọ̀tásọrù alkùdúrì òun lẹ́nìkan fi se tíra tó fi se ṣáríhù rẹ̀ ẹgbẹ́gbò ló pè tíra náà alubabu fi ṣarhil kitab alubabu fi ṣarhi tí ó dìtàmì rẹ̀ ni pé fánòwò láti ń sọ́rọ̀ kádàdó báhùn èyí ń fáwà tó lábò ilmi kápadà sí bí tafsirul qur'an al-karim albaitu tó lúwa ń wí ń bí àti gbogbo bí ta bá ti rí albaitu òun ní kíni ilé olúwa alkaaba musharrafa awil masjidu al-haram kílọ́lọ́wọ́ wí ń pa kaaba olùwà ní jà annal baita mathabata linnasi wa amna ara àdájọ́ makanu ara àdájọ́ kàábanu ara àdájọ́ masalasi makanu tí ó fi máa yàtọ̀ sáwọn masalasi mi àkọ́kọ́ ni pé jà annal baita mathabatan olúwaláàṣe masalasi maka àti kàábà a se ní mathabatan àyè marujẹ́ àni أي مجمعا أي ملجأ مثابة ìntàwọn èèyàn ọmọ wọ́ wá bẹ̀ gbogbo ògbà kọ̀gbọ́dọ̀ dá kọ̀gbọ́dọ̀ sí gíní kọ̀gbọ́dọ̀ dá kàábà ní jẹ́bẹ̀ jẹ́ annalbaita mathabatalinas fáwọn èèyàn òun lànàbí nínú ta nẹ́bí bá gẹ́gẹ́ bá àti ma kìra wá ń lọ pé kèése gbogbo ta nẹ́bí bá lọ́wọ́ ara mọ́kà ló ní ọ̀dá èyí tí ọ̀dá ló wí fún wọn pé ọlọ́run ọ̀fẹ́ ilé nínú ta nẹ́bí bá bó ti bá nù bí wọ́n ti ń se nù wípé kọ́kọ́rọ̀ kàábà ni wọ́n hàn ó fi ní 1436 tá ń sọ́rọ̀ yìí kọ́dà ìjọba recognize wọn torí pé bá annabi náà ti bá nù sallallahu ala'uwa annabi ó sì wá pé ẹmú kọ́kọ́rọ́ ìwá nígbà tí ò burú àwọn ni wọ́n tọ́jú ilé ọlọ́run kọ́dà ń gbà tí wọ́n wà nú ẹbọ náà gbogbo gbà fún wọn pé ní àwọn ni wọ́n máa tọ́jú kọ́kọ́rọ́ wọn àmá annabi wá pè wọ́n jọ kan láwọn tí kọ́kọ́rọ̀ kàábà ń bẹ lọ́wọ́ wọn lóní àwọn tí ń bẹ láyé ń gbà yẹn lójú ayé annabuwa muhammad sallallahu alaihi wasallam annabi ń túnmọ̀ mathabata linnasi fún wọn wípé kékeré yín àtàgbà yín ẹwà gbọ́ ò iná hadalbaita ẹ̀rílẹ̀ ọlọ́run tí kọ́kọ́rọ̀ rẹ̀ ń bẹ lọ́wọ́ tí ń yí o la yóò áhàdùn fi ayi sa'atin ṣá'a min lailin aunahar ẹ gbọ́dọ̀ léyàn kó masalasi yìí fi ayi sa'atin ṣá'a ní ẹni àsìkò tó bá wù min lailin aunahar ojóoru ni o àbọ́jọ́sàn òun lẹ́ẹ̀fi ní gbọ́ pé wọ́n ti lẹ̀kún kàábà ìlàyẹ́ omilkiyama àmọ́ gbogbo mọ́sálásí mìí tí wọ́n bá jí nǹkan yí gbé ẹ̀rà kọ́kọ́rọ́ tó lágbà síbẹ̀ o bẹ́yàn bá ti kírùn tẹ́ pé a fẹ́ ti mọ́sálásí kèsẹ́ wọ̀ àmọ́ inú dájọ́ kàábà tó fi yàtọ̀ sí gbogbo mọ́sálásí mìí kọ́dọ̀ yàtọ̀ fún mọ́sálásí annabuwa muhammad sallallahu alaihi wasallam ó ní yàgò tí wọ́n máa ti mọ́sálásí annabi sallallahu alaihi until very recent bí ọdún mẹ́ta sẹ́yìn láwọn èèyàn kan wá apply sí ọba saudi ngbà náà king abdullahi rahimahullah pé ẹ máa bá wa sí masalasi annabi náà lẹ̀ for 24 hours request ilé yíò ngbà sí rò pa wọn lè ṣe oní wọn máa sí ilẹ̀ wọ́n bá sì tún wù wọn wọ́n lè tí kìí ṣe haramu àmẹ́ẹ̀lẹ́ gbọ́rí nóòtàn látojú ayé annabuwa muhammad sallallahu alaihi wasallam ó sì gbọ́dọ̀ wà bẹ́ẹ̀ ìlàyẹ́ omilkiyama ẹ kọ̀fẹ́ nìkan ọwá kírùn ní o olóhun fẹ́ ṣe tọ̀wá fún ní o fi ayé sáà ti ń ṣáà mìlẹ́ilín àwùnáà ya ọmọ pàgó méjì orúláwà ní ọ̀rọ̀ kàábà kan mìlẹ́ilín àwùnáà ọba ní free access mi. pèyàn bá rí pé báwà bá sí mọ́sálásì tí wà yí kalẹ̀ lóru nǹkan ó se ẹ̀tì kìí se haramu ẹnu ìdájọ́ ti mọ́sálásì yókù á padà sọ ìgbó gbọ́dọ̀ kọ̀ fáwọn pé wọ́n mọ́ wọ mọ́sálásì àti sọ̀gbà tí amna wa wà àmìnà kẹ́mí àwọn èèyàn ó sì balẹ̀ bí wọ́n bá ti sẹ́kíní bí wọ́n bá ti wọnú kàábà tí wọ́n wọnú almasjid al-haram òun ló fi jẹ́ pé kọ́dà bẹ́yàn bá dáràn tí a wá lè lè lè lè ọwọ́ ara pálá oko sínú kíní oko sínú haramu àìjọ àǹkọ̀bù síyàn lọ́wọ́ nù pé ọ̀daràn ni wọ́n yìí jáde kú ní masalasi mathabata lè náà sí wà amìnà olúwa níbò ti fẹ́nu pé kẹ́nìkan kan mọ́ bẹ̀rù bọ́bá wà nù kàábà nù masalasi almasidul haram tàbá ń pè nù kàábà ìtúnmẹ̀ ní pé nù masalasi là o à pé nù kàábà gaga tọba ti wà nù masalasi almasidu alharam léyìí tó ipé ni wọ́n ó jù káàbà sáàrin gbogbo ọ̀nà mẹ́rẹ̀ẹ̀rin ni wọ́n máa tó kọjú sí kírùn ara dájọ́ káàbà mẹ́nu tí ọ gbọ́dọ̀ sẹ́lẹ̀ níbo ni masalasi mi gbogbo masalasi yóò láyé kébìlà kan wọ́n gbọ́dọ̀ ní gbogbo masalasi láyé kébìlà mélòó kébìlà kan masalasi tí ma ní ni òun náà ni masalasi haram almasidul haram bọ́ọ̀fẹ́ ọkọ̀jú sí láti yàyìn bọ̀fẹ́ o tò láti ìbí tò láti bẹ̀un tò láti bí sí kàábà náà sá níwájú rẹ̀ tàṣíhù sọ̀láàjì ẹ̀rùn rẹ̀ wọlé àmọ́kọ̀ sí bẹ́ẹ̀ ní masalasi mẹ́mà àwọn ìdájọ́ almasirul haram ìdájọ́ kàábànù olúwa ní àṣẹ ní masáàbà káwọn èèyàn ma rọ wá bẹ́ nígbà tó bá wù wọ́n kò sí pé ní òtútù láwàyí inú orú láwàyí ìwọ̀ ọmọ pé ago kan orú ti lù ní ọ̀hún bí ayé sáàtì ń ṣá àmìn lailin àwùnàà wà ámìnà nígbà tó lúwa wá ní òun se ilé ọlọ́run ní ayé fọ̀kànbalẹ̀ sẹ́mọ̀páwà náà ó ti mọ̀ dájú ẹni tọ́ wá gbé ẹrù lọ kàábà tí ọ̀jẹ́mi àwọn èèyàn balẹ̀ bẹ̀rẹ̀ látorí ẹni ọ bá fa káwọn èèyàn mọ̀ iye àpò wọn wò pé sí wọn ní rẹ̀ lówó òun sí ọpọ́síìtì ń tọ́lọ̀ ní kíyàn ó se torí amúná tọ́lọ̀ ń wímbẹ̀ òun ni pé kí wọ́n ní security in every respect lórí ẹ̀mí wọn lórí dúkìá wọn àmá ń jorí bẹ́ẹ̀ má lónìí pàtàkì jùlọ lórílẹ̀-èdè wa táwà wà yìí nígbàtọ̀ ipáwẹ̀ kùnlá abolèyàn ti rówó àkàmà celebrate owó ni ní ẹ̀bá lọ mọ́kà lera wọn lera wọn nísìn tó jalè tó gbé ogbẹ̀ tó dé náà tí ń sin àwó kọ́dá fún ní ẹmbílóòpù mọ̀lúdí ẹwà bá wa dá sí àwọ̀ mọ́ mọ́ksábù kan halali ní àbí haramu àfìgbàtà bá sí mọ́ ní nàìjíríà tó yí padà ní títorí pé kò rí bẹ́ẹ̀ lánàá báwa náà ti kéré mọ̀ yìí asábọ̀tán bàbá tó ń pè ní damaza ní kano mọ̀rùkún sí ń bẹ̀dì sí àbí maitama sule nínú àwọn tó kéwú tí wọ́n kàwé ni ẹ̀mí gbọ́ lẹ́nu bàbá maitama sule báyìí rí ńgbà wọn bí wọn pé èése tí gbogbo ẹ̀ dàrú báyìí lónìí kò rí bẹ́ẹ̀ ńgbà tẹ́yìn ìṣèjọba ní first republic yìí ẹ̀bá àwọn kan prime minister bí wọ́n jẹ nǹkan kan gbà kí ni wọ́n ní bó lẹ́yìn se se táwò orí se lónìí èsì tó fọ́ lọ́bá ń tàn wí ìmọ̀ ká mọ́ mọ́ yàtọ̀ àti ẹ̀tún mọ́ pa lówe àtòwò àlálẹ́ àtòwò haramu ọlọ́sá mọ́ fi kan wọ́n yàn bẹ́ gbogbo this mentality kò sílù tí ma wà tí ò ní ma rí bí tí ń rí the only difference tóhun lè rí nísìnyí wọ́n bá kọmpí àgbésí ayé tó sì bá ohun tóhun èkú àtẹ̀yítọ́hun gbéngbà tóhun náà wà lọ́dọ̀ òun ni pé ń gbà tàwọn kò sí tí yàn kọ́rẹ́jì yàn kí sọ́ọ̀sì owó rẹ̀ ọmọ jẹ́ halali kò sí tí ń se gíní tí yàn kọ́rẹ́jì yàn pé sáti lówó gbogbo bí ọ bá ti lè wọ́ wá kò nítùmọ̀ ń gbà wọn bàbá ìlóhun rántí pé nígbà wọn ládúgbò gbogbo àdúgbò tí yẹn bá wà ní kánò làwọn sọ ń gbà hùn tọrọ ma kánò ni báwọn yẹn bá kan rí tẹ́nì kankan lówó kan lógigi kan tí wọ́n mọ́ pé <laughs> ṣọ́ọ̀pù ló sí ni àbí gẹnìkan ní ń tà ní àbójógún rẹ̀ ni tí ọ̀sá nídìí wọ́n the next thing tó ń kálùkọ́ ọmọ se ni pé ń kálùkọ́ wà pẹ àwọn ọmọ rẹ̀ orí tẹlifíṣàn bàbá ìdí ń sọ ohun pé lámàáyí ọmọ sọ́ọ̀mọ̀ yóò lóun mọ̀ tọ̀ bẹ́ẹ̀ bá jọ lọ léèwé báwọn ọmọ rẹ̀ bá jẹ búrẹ́dì kù tán bá bùnrin ẹmọ́ jẹ́ ò búrẹ́dì haramu ni ò bẹ́ẹ̀ bá ń rìn bọ̀ léèwé àwọn ọmọ ní kẹ̀kẹ́ àbí ẹ̀yìn òní bí bá ní ẹwà gùn ẹmọ́ gùn o owó haramu bàbá wọn fi ra kẹ̀kẹ́ ò èyí táwọn ọmọ sáré tẹ̀lé wọn lónìí wọ́n ní wọ́n wà wà deserted ara wọn wà sú wọn nígbàtí yẹn bá lówó táwọn èèyàn ń sá fún pé kọ́dà bọ́ báwọn ọmọ rẹ̀ bá jẹ àjẹ òun nìkan kọ́ kò ní mọ́ lórí tí ẹ̀ òun kálùkọ́ sọ fáwọn ọmọ rẹ̀ pé báwọn ọmọ rẹ̀ bá gbùn yí ní búrẹ́dì àjẹkù o búrẹ́dì àrámù ni mẹ́bá ni ẹwà gun kẹ̀kẹ́ ẹmọ́gun so kò sí ti encourage àwọn èèyàn láti lówó haramu opposite ní lónìí owó halali gan ni ọ̀jọ́júmọ́ pé kọ́dà ìyàwó ma wí fọ́kọ́ rẹ̀ gbẹ̀ iná ẹ̀bẹ̀rẹ̀ báwọn ẹgbẹ́ yìí ti ń se bó làwọn ẹgbẹ́ wọ́n ń se àṣẹ́bí sálárì iná ilẹ̀ jókòtí kí ni kó jókòtí bàbá tún kọjá sí wíwájú náà àwọn sálàfù wa láyé àwọn imam ahmad rahimahullah inú ta bá ń tàn tí wọ́n ni pé àwọn obìnrin rere báwọn ọkọ̀ wọn bá se tán tí wọ́n láwọn lọ bí iṣẹ́ láàárọ̀ tán bá ti se tán ńgbà wọ́n bá fi gbẹ́sẹ̀ léta báyìí wọ́n wà fà wọ́n mú kó tó dásẹ̀ lọ ta pé ẹ̀dàkùn lílọ lẹ́ ń lọ yóò ẹmà pé gbogbo ń tí ẹ bá mú wá náà làwọ́ jẹ ẹ̀dàkùn ẹmọ́ mọ́ haramu wa lé o báwọn ìyàwó haramu wá fẹ́ mẹ́ àtàwọn ọmọ mi ń lé ká jẹ o àwọn tò ní kí ń ti àwọn ọkọ̀ wọn ẹ̀rí bàbá kìíní ni ẹbẹ́ ẹjọ́ bẹ̀rẹ̀ ń gbà kẹrẹ ẹ̀bẹ̀rẹ̀ bí wọ́n ti ń se bó wọ́n ti ń se ní tó ní sírò torí náà àfi kí a padà síbi pé olúwa ní nǹkankan ẹ̀tọ́ oní nǹkankan èèwọ̀ e ọ̀rọ̀ èpè kọ́ ọmọ nàìjíríà náà lèmi náà lópin ìgbà tí a bá kù ńlá pé kíyàn sá lówó gbogbo bí ó ti rẹ̀ wó kórí àwọn ẹ̀ǹkọ́rẹ́jì kíyàn orí bí ọba ti rí nù kò síbi tí ó ti rí ju pé àfikókó tèèyàn mẹ́wàá ogún ọgbọ̀n pọ̀ ní kọ́sọ́dì ti ẹnìkan lọ gẹ́rí òun ni pé society encourage ẹ̀ àwà ní ìwádìí mọ́ gbogbo bí ewé àà òtí wọ́n lò ti hìtì gíní kí ló hìtì ẹ́n àòtí àà olúwa ti kìlọ̀ fún wa o pàtàkì jùlọ àwà mùsùlùmí látàzálù kọ́dà mabni adama yau malkiyama hatta tus'al an arba au an khams mbọ̀lá wá ti gbàgbé léyùn ànábìlẹ́sẹ̀ èyàn ní yẹ́ tálìkì ya ma kò ní lọ kò lè bọ́ ní jẹ́ báhùn títí olúwó fi ní wọ́n bí láwọn ìbéèrè márùn-ún nínú ìbéèrè márùn-ún yìí wà á máàlìhì kẹfà wà fí má àǹfàkọ̀ ìbọ̀lọ́ náà sí gbogbo ọmọ ànẹ́bí adama ni ó dáhùn questions méjèèjì òun lọ fi yẹ kí ti musulmi ọ ti ẹ̀yàtọ̀ tàkọ́kọ́ ń bá gbogbo wa wí gbogbo ọmọ nàìjíríà gbẹ̀sìn tó bá wo sìn àfi ká change bá ti ń bá lọ yóò dá kọ́dà àwọn tí wọn ti ẹ̀ táwọn ọlọ́run bí ti wà yìí ọlọ́run tó ní ó yí àwọn débi pé bàbá jẹ́ ìgbádùn ayé yìí náà gbọ́dọ̀ máa ṣe báyìí but in addition to that àwa musulmi tí wọ́n ti wá mọ̀ pé bọba ti lè wó jọ ọpọ̀ ni ó kéré ni olúwalọ́ ansa méjèèjì kò rẹ̀ mbolo ti náà sí ọ̀pọ̀lọpọ̀ owó tí ẹlòmí nǹkan àti haramu àti haramu nǹkan kan ní in most cases mélòó ní ọ̀nà ẹ̀mẹ̀ jí ó fi lọ but ìwọ́ ló kójọ ìwọ́ lọ́lọ́run ó bí kẹifá ìtàsábà mbólójírí òun là nábi ṣe kì wá ń lọ nù hadithi mi sọ̀lọ̀sọ̀lọ̀ anábi kọ́ àwọn sọ̀hábẹ́jọ ń gbogbo ń bẹ ti jókòó ìta ní owó àwọn tí ó jogun rẹ̀ wù ú jowó ti ẹ̀ lọ àwọn sàábí náà nígbàtí èyàn ọ̀yá wèrè owó tèyàn náà ni ó wúyàn ànábì ní ẹ̀ẹ́ fa iná máa ma kọ́dàmà wà máa láwàrà sáti hí ma àkọ̀rọ̀ àmátẹ̀yìtọ̀ ọ̀nà àtẹ̀yìtọ̀ ọ̀nà ọ dáhùn bèèrè kẹfà ẹ̀tàsábàwò ń bọ́lọ́ ti rí àwọn tí ń na lẹ́yìn rẹ̀ ibi táwọn ó ti wọ problemu ní bá bá fi mọ́ àǹfàkọ̀wú mọ́lẹ̀yìn na sí àwọn ò ní problemu kẹfà wọ́n ogbò yíò yẹ kọ́ tọ́mà nẹ́bí adama ní ìwà àlà ayé yìí kò fi mọ̀ níwọ̀n olúwo pé ọlọ́run ló wọ́n tẹ fáwọn ẹlòmíì tí ó fẹ́ kìí se haramu àmọ́ kíyàn mọ́ kùnlá àti àbírò ìtọ́ ti ẹ̀kọ́mọ̀ nílẹ̀ yóòbá ní sin pé àtówó haramu àtówó halali ọlọ́run sáà mọ́ fi haramu wọ́n yàn o ní ẹ̀bá ń bàdó àgidi owó halali wa torí kí ni àǹfààní ìgbádùn díẹ̀ comparison láàrin ayé àtọ̀run o gbogbo ní tẹ́yàn bá lẹ́wọ̀ gbé láyé bàbá ní àwò ní scale alkiyama kẹ pọ́mọ ọjọ́ kan kò jí ìgbé gíní ọmọ ọdún káwí o kò tí ìpọ́mọ èdè torí kó lùwá ní fa iná yau man ẹ̀ndà rọ̀bì kàkà alfisana tí ń mata ojú a single day is an equivalent of a thousand years ẹgbẹ̀rún ọdún

kẹ́nìkan wá dìde kó ipé tó torí ẹ̀ lọ mọ́kà ní pé dúkìá ń dúkìá àkó wálé sí ọ ẹsẹ̀ nídi kí wọ́n sọ pé lérí ibú lè léyìn fún kó tó mọ́ ọlọ́mọ́ sí wá lórí ibú àbí ẹlòmíì náà allahul mustaan orísìírísìí láàmọ́ gbọ́ ọmọ musulmi ti ń se láàíláha illallá muhammadu rasulullah ọwá ń tàwáfú o ti rú bíléèdì mọ́ aṣọ ara mi tí ó fi gẹ́nu aṣọ ara alẹ́ ọlọ́un kí là ń wá tó báyìí nàìjíríà iná ni ọmọ tọ̀wáfú yóò sì máa wábi tí ó ti ah. lọ́hùn mustard ṣe common sense ọ̀yẹ́ kọ́ sọ fún ẹni bẹ́ẹ̀ pé bí wọ́n ti gé díẹ̀ yìí ẹ́n tí ó tọ̀hún náà gé díẹ̀ tẹ́lẹ̀ iná gé díẹ̀ ẹ̀dàkùn kí ní ó kù lára tọ̀ ìwọ́n wá kásìrí tí ó bó ọwà tó àsìrí ilẹ̀ ọlọ́run kò lè bó common sense yẹ gan kọ́ sọ fún yẹ̀bẹ́ bá ti ẹ̀dá onídàkúdà afẹ́ àṣọ kàábà lálò fún ẹni tí ó sì fi rẹ́ aṣọ olé ọlọ́run ẹbẹ́ rí táwọn ọlọ́pàá mú wọn saudi ti wà fọ́stò nísìn pé kí wọ́n gbé kámẹ́rà káàkiri ẹgbẹ́ torí gbogbo ọgbà wọn rí wọn mú ti rẹ owó olówó ń bí tí wọ́n ti ń se tọ̀wáfù olùwásí níjà annalbaita mathabata lè náà wa amna ìwọ́ ní káwùfà ní ọjẹ́ ti that's the implication قل وان جعلنا البيت مثابة للناس وأمنا báwa ti ṣe nù o ẹni ọba wá tọ́nù ẹ̀tò nǹkan míì kọmọ rẹ̀ tí ẹ̀sán rẹ̀ látàyé ń bí àtàlìkìyàmà ọlọ́nkọmọ́ sí wá lórí ibú o wàtẹ́kìdú mímọ̀kọ́mí ibrahima musalla wàtẹ́kìdú mímọ̀kọ́mí ibrahima musalla nínú tí a wíńjò ní pé kìrà átil kùránì ń bẹ almutawa tíra tó ní ẹ̀rí tó sì ní kíni aldowabit àwọn àlà tí ìlà pé a kìrà àlélé ìwíkú ilélé ara aláàrẹ mọ́ sọ fún wájọ́ náà mú ní kíni kọ̀ gbọ́dọ̀ necessitate kẹ́ change structure alkùránì torí kìrà àkàn gbogbo kìrà lọ́gbọ̀dọ̀ bá structure alkùránì mu ẹnu tí ó ma yàtọ̀ òun ní tí ò sí ní pìlẹ̀ nígbàtà alkùnrà ní sọ̀kalẹ̀ tí wọ́n ń kọ kalẹ̀ kí ni ò sí ń gbà wọn wọ́n è kán mọ́ sórí àràfin náà lárúbáwá wọ́n è sì wọ́ lárúbáwá ńgbò dípá múlù málà àwọn èèyàn fẹ́ mọ́ but initially bá alkùnrà ní the first copy alkùnrà ní ti wọ́n kọ kalẹ̀ àti sá bákanáà wọn máa kọ̀wọ́n structure yẹn bákanáà òun ló fi jẹ́ pé kìrá àwọn olè yàtọ̀ọ̀tọ̀ but èyí tó bá ti affect pé a ah, àbíká pàkí ní rẹ̀ ní kìrá yóò tó mú o nǹkan kí nǹkan kìí se kìrá irú bí kìrá à méjì lọ wá ń bẹ̀ nínú kìrá à náfíà àti al'imamu ibn amirin rọ̀bí rahimahumallah a méjèèjì táwọn kà ní واتخذوا من مقام إبراهيم مصلى واتخذوا من مقام إبراهيم مصلى àmá kìrá àtọ́gbàjúmà láyé ní sin tí ń bẹnu kùránì tẹ́ni kọ̀kan wá gbé lọ́wọ́ òun ní kíni wàtàkìrù méjèèjì náà lọ wọlé nínú àwọn kìrá àmùtàwà tíra òun ní méjèèjì wàtàkàrù min maqami ibrahim musalla qira'a nafi' àti tani ibn amir àmọ́ riwaya táwà gbé lọ́wọ́ torí ìyàtọ̀ ń bẹ láàrin kẹráà àti kíní àti riwaya riwaya táwà ń gbé lọ́wọ́ tó gbajúmọ̀ láyé lónìí o ni riwaya tani hafs but kẹráà tani asim asimu gan ló ni kẹráà but Eh, ara àwọn tó gba kẹ̀rá àyíwá lọ́dọ̀ ẹ̀ òun ní kíni hafs ni wọ́n fi ma pé bẹ̀rẹ̀ wáyà ti hafsin an asimin rahimahumallah àwọn ni wọ́n ka àtàwọn yóò pé wà tẹ́kìdú min makọ́mi ibrahima musalla wà tẹ́kìdú ìtumọ̀ yẹn ni pé olúwa pàwálásẹ̀ látàyà nabi sallallahu alaihi wasallam pé ìtẹ́kìdò mímọ̀kọ́mì ìbìrọ̀hìmá mọ́sọ̀lá ayé tá ń pè ní mọ̀kọ́mù ìbìrọ̀hìm ibi tó jú ẹsẹ̀ bàbá ńlá wa nábi ìbìrọ̀hìm wà nígbàtí ma ilé ọlọ́run ibi tí ó fẹsẹ̀ lé ńgbà yẹn tí wọ́n sì preserve ẹ̀dùn ní òun là ń gbọ̀n tí ó ti lọ́nà ọlọ́run ó ṣe ní rọrùn léyìí tí ó jẹ́ torí tọ́lọ́run tí è ṣe pa kan màlú lọ bá kàn fẹ́ kẹyìn àbí wọ́n mọ́ pè mí lálàájí èyí wọn òwúlò àmá hajji tí ó jẹ́ hajjù dáadáa tí ó sọ́yàn dọ́mà aljanna ọlọ́run ọrọ̀ zákọ̀ gbogbo wa amin عاصم وبرواية حفص وغيرهما قراءة ابن عامر نافع واتخذوا يعني قوم سي حكاية لين يغباتي أسي الله تسيك بي ńgbà tó lúwá ti pa wọ́n láṣẹ pé wàtàkìdú ẹkẹrùn ún bẹ̀ o àwọn musulmi náà wàtàkàdú mẹ́màkọ́mì ibrahim wọ́n sì ń kírùn láyé màkọ́mù ibrahim náà kò sí tọ́ta kóra wọn nù méjèèjì olúwa ni ẹkẹrùn láyé kíni láyé makọ́mù ibrahim makọ́mù ibrahim nínú tàn ó súnmọ́ kàábà ju bó ti wà lónìí ìlọ torí pé ẹmẹ́gbàgbé kí la ní ojú ẹsẹ ta ní nígbàtí ń se kíni sẹmọ̀kọ́ gbọdọ̀ wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ni láàfírí pé ojú ẹsẹ ni ti ń pọ̀tẹ́ mọ̀kọ́mù ibrahim sí kàábà nísin ó tó bí ìsíbi ilẹ̀kùn yẹn ohun tó fa ni pé ngbàtàwọn èèyàn ń pọ̀ láti lè fòyàyé lẹ̀ fáwọn èèyàn kí wọ́n lè ráyè se tọ̀wáfò lọ́fà ìmá sun sun débi tí wọ́n sun déyìn but ó ti wá pẹ́ tó ti wà ń bí tọ́ wà yẹn náà tẹ́nìkan kan sí gíní tí ọ̀ tọ́ọ̀tì rẹ̀ mọ́ ó sì nídìí kò tó di pọ́lọ̀ ń fáyé rẹ̀ máa nẹ́bí ibrahim aléhìsàdám ayé kàábọ̀ padà rí but bí náà wù kàábà ẹ̀kan kí wọ́n kọ́ kàábà wọ́n ti kọ́ kàábà àwọn kan wo wọ́n tún kọ́ but kò kúò ní kíni kò kúò láyé rẹ̀ nígbàtà nẹ́bùwa muhammad sallallahu alaihi wasallam dé ó níbà nẹ́bì ti bá annabi wa n sọ njọ́ kan fún ya ńlá wa aisha radiyallahu an ha pé laula anna qaumaka hudathahu ahadin bi kufrin lahaddamtul ka'ba tí bá ṣe pa àwọn èyàn rẹ̀ wọ̀n yí ìyẹn làwọn ará maka ke pẹ́ tí Ọlọ́run fi wá yọ wọn kú onu kèfèrí bí wọ́n bá tún wá rí ta ṣe nǹkan kan kí wọ́n mọ̀ gbà àti wígbé gbogbo ẹ̀ lọ́fẹ́ dàrú kọ́dá kàábà lókù tí tún wó ó ní wọ́n lọ kó jígà anábìní tí ọba jẹ́ bẹ́ẹ̀ òun ọba wó kàábà kó wọn ó tún kọ ní títorí kíni anábìní bí kàábà ti rí yìí bẹ́ẹ̀ kọ́ wà tẹ́lẹ̀ àwọn kòrẹ́ ìṣì ni wọ́n sọ di bẹ́ẹ̀ in the sense that lẹ́kún kàábà ọ̀gá tẹ́lẹ̀ gbogbo ẹni ọba fẹ́ wọ kàábà bí ìgbà tí èyàn fẹ́ wọ inú masalasi náà yìí àwọn kòrẹ́ ìṣì làwọn sọ ládẹ́bẹ̀ débi pé irú ògìrì wọ́n ilé iná sí irú ilé iná ni ẹkùn ẹmú gbọ́dá àmọ́ta sí fún ẹ̀rẹ́ sí ilẹ̀kùn kàábà èyàn gbọ́dọ̀ ní àgà kó tó se gíní kó tó lè wọlé kò sí lè mọ́rú àgà bọ̀ láti ìlú rẹ̀ àwálá provide àgà fẹ́ ni táa bá fẹ́ kọ wọlé anábìní sọ̀lọ̀ọ̀sọ́lọ̀m òun ọ̀bá wó kàábà kún wọn wá dá ilẹ̀kùn kọ́dà anábìnú hadith mi anábìnilẹ̀kùn méjì kàábà ní tẹ́lẹ̀ wọn ọba sọ lẹ̀kùn yẹ padà di lẹ̀kùn méjì a ma ń torí pé eh, ẹ̀sìn tí ìjókò dáadáa lára àwọn ará mọ́kà yìí kan mọ́ àpẹ àhẹ́n àti ní gbogbo nǹkan lọ́fẹ́ bàjẹ́ kọ̀ sí ìtọ́ dà kí ló tún kan àwọn <laughs> ẹ̀kọ́ ńláńlá nìyẹn nígbàtà nẹ́bí náà bá lè máa wo circumstances tí ń wo ibo ni the higher interest ẹ̀kọ́ ńlá nẹ́bì kọwà sallallahu alaihi wasallam àwọn nǹkan mí ń bẹ tó se ni kí ni aburú rẹ̀ kí sì yanu yọ́kàn máa sọ̀rọ̀ ya eléyìí ọ yẹ ká se àmọ́ta bá se kí ni aburú tí ó mú wa aburú yẹn ni ọ pọ̀ ju oore táwàá rò pé yọ́ sẹlẹ̀ ni àbí wọ́n se déédé àbí a oore ta fẹ́ se yí pọ̀ ju aburú lọ èyàn lọ́wà fi apply ìdájọ́ sẹ̀ríà gbogbo bí tí mọ́síláhà dáadáa interest bá ti pọ̀jú kíní mọ́fisádà lọ túláàsì ní kẹsìrù nǹkan bẹ́ but gbogbo bí tí aburú mọ́fisádà bá ti ń se déédéé àbí mọ́fisádà aburú ti ẹ̀wà pọ̀ ju oore lọ ẹ̀yà bá gbọ́ sẹ̀ríà yí kọ̀gbọ̀lọ̀ sẹ̀rù nǹkan bẹ́ òun làwọn àfáà fi gbé kọ́ ìdá ńláńlá kalẹ̀ pé al'amuru bil ma'aruf wà náà anil munkar kíyàn tó kìlọ̀ fáwọn èèyàn pé ń tẹ́ǹsẹ̀ yóò dá oore ní kó sì lé wọn kó ń bí tí wọ́n bá ti ń se tí ọ̀dá oore ní àmọ́ èèyàn gbọ́dọ̀ wọ́n wó wọ́n ni gbogbo ògbà tó bá yí pé inkarul munkari yàtàrọ́tàbù àléhì munkarun azọm ó lé àwọn ilé oṣù wí fún wọn lóòtọ́ àmọ́ tí ó tẹ̀yìn ẹ̀bọ́ ó ju èyí tí wọ́n ti ń se yìí lọ kí wá láǹfààní kọ́dà pa wọ́n tí bọ́ọ̀bá tí lágbára àti ẹ̀hán náà wọn pé mú ní ẹkú mẹ́ ẹkú mẹ́ náà ni òun ni alimami ibn taimiyya rahimahullah nínú biography ibn taimiyya táwọn ọmọ kéwò ẹkọ kalẹ̀ wọn ni ibn taimiyya ń lọ ní sáàmù lọ́jọ́ kan wọ́n wá bá wọn kan ti mú tí lọ́wọ́ tí wọ́n ti yó àwọn tàtàrí là àwọn èèyàn gbà yẹn ara àwọn tí ibn taimiyya tọ́ bá gbé ayé ni àwọn makéwù rẹ̀ wá ní ìyàṣẹ́ àwọn ilé yìí tí ọlọ́run ọ̀fẹ́ ni wọ́n ń se yìí ìjá lọ ká lé wọn kó ń bẹ́ ìbìnotẹ́mì àwá kọ̀ fún wọn jọ ó nígbà méjì ìbìnotẹ́mì ò ní kọ àmọ́gẹ́ bí ń ta wíṣẹ́ a máa wọn kí ni masláhà àti mafsadawo ìbìnotẹ́mì à ní tẹ́ bá lé àwọn ilé yìí kó ń bẹ̀rùn ìbólẹ́mọ̀ tí wọ́n lọ dídìde tán bá dìde gbogbo ọmọbìnrin mùsùlùmí tán bá pàdé wọn ó rèpù rẹ̀ ẹni èèyàn e, bá rìn lọ nísàn lè pàwọn orí na wọ́n fi iná sílé àwọn èèyàn bẹ̀rẹ̀ já rí na yáyìn wọ́n bá ma jóná mẹ́lé ẹni a bá pàdé ẹni tí wọ́n pa pé ẹfi wọ́n sí bí èyí tí wọ́n ń se òyí òun ó fúyẹ́ ju kíni ju agbúrú kẹ lé wọn lágbára lọ in tí ó rìsọ́ọ̀tì ni èyí wọn ò pé kíyàn wá mú ilé ìkọ́ pé bàbá wí àwọn èèyàn ó bínú ká ń wí o ìbínú tọ́lọ́n lọ́kọ̀ sá fún o orí ẹlùmí ó se lé ìgbọ́dí pé ẹ̀hẹ́n ẹ̀mọ́ ìfà àwọn èèyàn ọ̀rọ̀ àkídà mọ́ ọmọ dàlúrú dàlúrú o ìmọ̀ tún lù se ni o pé sọ̀rọ̀ yíò mọ́ sọ̀rọ̀ yíò mọ́ yọ́ fàjà èyí ń káwà ń wí o ọlọ́run wí o annabi ò wí bẹ́ o sallallahu ala'asallam àmá wọn instances ń bẹ̀rù eléyìí ta wí tí ó pé á ah, àbúrú eléyìí pọ̀ ju oore rẹ̀ lọ ìlànà ṣẹ̀ríà ní pé bàbúrú bá pọ̀ ju oore lọ àkámátí ìṣẹ́kíní kámátí ìwà oore yẹn títí tí a fi lè ní oore tí ó pọ̀ ju àbúrú lọ ẹ̀rí eléyìí inú alkùrán alkẹrìmù táwọn àfáà máa fi lélẹ̀ ni pé olúwakọ̀ fáwọn mùsùlùmí pé wà ولا تسبوا الذين يدعون من دون الله فيسبوا الله عدوا بغير علم ó dé stéjì kan tó lúwa ní ẹ̀káì ẹ̀gbọ́dọ̀ búòsà àwọn ará mọ́kà mọ́ ẹ̀yìn musulmi ẹ̀gbọ́dọ̀ sí kíní ẹ̀gbọ́dọ̀ fẹ́nukùn sáwọn mọ́ ẹ̀dàkùn kíyàn ó búòsà dáadáa ní àbábúrú dáadáa ní bọ̀kíní lítò ń gbà ní òun ni pé ń bí tí wọ́n gọ̀ tí wọ́n fẹ́nu họra dé láwọn kèfèrí pé sẹ́ ń bú ọlọ́run wa àwọn náà bú ọlọ́run yí tẹ́lẹ̀ ń sin olúwa ní fáyà ṣúgbò lọ́ha adúwán bẹ̀gẹ́ ìrẹ̀ ẹ̀lì wọ́n máa tanú bọ́lọ́run pẹ̀lú àìmọ̀kan torí náà ní báyìí ẹ̀mọ́ bú ó sàwọn bá ọba ìpẹ́ tí ó rìsọ́ ẹ̀ sì kápá kẹ́ẹ̀pẹ́ tó bẹ́ẹ̀ kẹ́ bú ọlọ́run ti wá náà ẹ̀ tí lágbára rẹ̀ wàtàkìrò mímọ̀ kọ́ mi ìbọ̀rọ̀ hímọ̀ mùsọ̀lá ọ̀rọ̀ kàábà lásọ débẹ̀ pé annabuwa muhammad sallallahu ala'uwasallam annabi ni in bá se bá yí o tí ẹ bá se pé báwọn èèyàn rẹ ti sẹsẹ kó nù kẹfẹ̀rí kò pé díẹ̀díẹ̀ tá ń fa àwọn wọnú ẹ̀sìn kan mọ́tún wá ti ẹ̀tùká yẹnyẹn pé àṣẹ aburú jẹ ní pè wá sí ẹ̀yìn náà rí ní ẹmùkẹ́rùn kan báhùn sí ní bí ìgbà tí èèyàn bu epo petrol síbi ìsáná ni pé gbogbo ẹni tí ọfẹ́ tinú ẹ̀sì tẹ́lẹ̀ nẹgbẹ̀ẹ́ èèyàn wà á mọ́ lóhun jí sí ọlọ́run pípẹ́lẹ́ ọlọ́run ní ó tún máa kó jígábò ó sì ló jí sí ọlọ́run lóhun annabi fi lẹ́bẹ̀ sallallahu alaihi wasallam bọ̀tí ngbà tó dẹ̀yìn annabi wa muhammad sallallahu alaihi wasallam tí ò sírú bẹ̀rù yí má tí ò sí gíní tí ò sírú ìbẹ̀rù yí má ibn zubair ti ń jẹ́ ọmọ ẹ̀gbọ́n ya ńlá wa aisha ọmọ asma tọ́jọ́ ma sọ̀hábí annabi abdullahi azubairu ibn al'awam abdullahi bin zubairu ọjẹ́ aláṣẹ maka ọwá ní ta nẹ́bí níwọ̀n ọba se tó ipé nkankan ni òjé ó se kò sí bẹ̀rù yẹn mọ́ lónìí òun ó se abdullahi bin zubairu wá se gbogbo ta nẹ́bí wíhun sallallahu alaihi wasallam tún ká bà kọ́ ọyọ́lẹ̀kùn méjì sí gẹ́gẹ́ bá nẹ́bí alaihi ẹ ma wò pé ah, bóòlóse tún wá padà sí báyìí lónìí sẹ́mọ̀ páwọn ọlọ́lá ayé ayé ni ti wọn nígbàtí alhajjájú ibn yusuf gbọ́ alhajjájú lọ́jọ́ ta ibn zubairu ń gbà wọn kódò ń lọ́padà gbẹ̀mí ẹ̀ alhajjájú òun wà nílẹ̀ iraq nígbàtí hajjájú padà borí ibn zubairu gbogbo tí ibn zubairu se báwọn tí wà náà ti máa se lónìí pé a pa gbogbo orí pa ẹni ó sáájú àyírẹ́ àbáwọn èèyàn rántí rẹ̀ mọ́ kọ́dà se project kan tó pàájì ìwà hajjájù nù nínú ẹni tó burú jù ń jọba musulmi nù tàn kò sẹ́ni tó tó hajjájì ẹnu páwọn àfóòpẹ́ ní kèfèrí dé torí pé kò wà kèfèrí àmọ́ àpẹẹrẹ pé olórí tí ọ̀dá òun ni hajjájì alhajjájì bin yusuf ni sébùnù zubairu tó tún sí sí kàbá ní ọyẹ túnwó <laughs> ẹ̀dá padà sí ẹ̀sáwọn tí ní ìsẹ́bẹ̀ lónìí pé àfẹ́ wọn ó gúrò rẹ̀ mọ́ gbogbo orí parẹ̀ àfẹ́kẹ́ni ọkàn mọ̀mọ́ ìwà musulmi kọ́ ò hajjájò lọ dá kàábà padà síbẹ̀ tí ń rí lónìí nígbà tó wá dáyé alimamu harun rashid inú àwọn olórí dáadáa táwọn padà tó jò lórí harun rashid lọ bá imamu maliki gbé contemporaries ni wọ́n òun lọ jágbá imam maliki ti jágbà àfá àláyé rẹ̀ haruna rashidi lọ bá haruna rashidi wá fẹ́ tún dá padà sí bí ibn zubairu ti sẹ́bà nẹ́bì ti wí but haruna rashidi ara ń tà ń wínú àwọn èsè democracy pé bọ́lọ̀ ń fẹ́ bọ́lọ̀ ọ̀fẹ́ oní wọ́n bá ń ké sí imam maliki tọ́ wọn máa lóhun fẹ́ sóre kọ́ mọ́ dábúrú o ẹ̀yìn náà lẹ́ká dìídì fún apá nẹ́bí wíbá ibn zubairu sì se hajjájú sì dé ó tún dá padà èmi fẹ́ dá padà sí bí ibn zubairu ti se istashara malikan rahimahullah ọbí imamu maliki gẹ́gẹ́ bí àgbà fàǹgbà náà fatiwa imamu maliki ni ò jẹ́ kí káàbò yí padà mẹ́dò ní imamu maliki fa inni akhaf fa inni akhaf an yasira baitullahi ul'ubatan biyadil muluk kullu ma jaa malikun gayyarahu erun ba mi harun eyin olola aye ke ma so ile yi di nkan sie bi o ma ba tun lo ni selomi atun da dugba ti haruna lo se gini oya etun etun e wa so le olohun di ul'uba tori o aye leyin wa imam maliki ló kílọ̀ bẹ́ẹ̀ fún harun pé fílẹ̀ bó ti wà wọn má tún se nkankan bẹ̀ má torí ẹ̀rù ń bà mí pé bẹ́ẹ̀ tí ń bá lọ yìí ẹ sọ kàábà dí bọ́ọ̀lù tẹ́ mọ̀ gbá ọ̀dà sóhun ló se èmi náà yí padà ilé iná tún dé yóò pọ́n náà yí padà òun ni ọ̀jẹ́ nìkan kan tọ́ọ̀chì ẹ̀mà òun ni ibi tí mọ̀kọ́mù ibrahim wà ń gbà yẹn náà ẹ̀mìkankan tọ́ọ̀chì ẹ̀mà but ibi tí mọ̀kọ́ ọmọ ibrahim wà tẹ́lẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kíni lẹ́gbẹ̀ẹ́ kaaba lọ wá torí pé bẹ̀lá nẹ́bí ibrahim dúó nígbàtí ń kọ́ alkaaba al-musharrafa gbogbo bí tí mọ̀kọ́ ọmọ ibrahim bá wá wà àti níjọun àti lónìí olúwa ní wàtẹ́kìrú mẹ́mọ̀kọ́mí ibrahima musalla ẹkírùn bẹ́ ayé kírùn ni wọn ló fi jẹ́ súnà nẹ́bùwa muhammad sallallahu alaihi wasallam pé gbogbo ìgbà tí èyàn bá ṣe tọ̀wáfù yí ká lè ọlọ́run kúlù dáúrà ti tọ̀wáfù kúlù dáúrà ti ìtúnmọ̀ tàà pè ní dáúrà ní pé ìsákù tọ̀wáfù kan mélòó ní méje àbí unity tọ̀wáfù kan òun ni méje bọ́ bá ṣe tọ̀wáfù mẹ́fà ò tí ìṣe unity kan o bí ìgbà tí èyàn sálámà yí là mẹ́ta ni tọ́wá ni ebi mo kí mẹ́ta nú mẹ́rin náà ṣe ó ní nǹkan gan ẹ́ kò ní nǹkankan o mẹ́yàn bá se tọ̀wáfù mẹ́fà àtààbọ̀ o tí ìse tọ̀wáfù kan mẹ́yàn bá se márùn èsè tọ̀wáfù o in tí tọ̀wáfù unity kan ó fi pé ní kọ́ ọ̀rọ̀ kìríkálì ọlọ́run lẹ́ẹ̀mẹ́lò lẹ́ẹ̀mẹ́je súnà nẹ́bì ni pé gbogbo gbà tí èyàn bá ń se èyàn lè se ju méje lọ tọ́ bá ráyè rẹ̀ àmà yàn lẹ́yìn tọ̀wáfù náà but lẹ́yìn gbogbo méje méje unity kọ̀ọ̀kan yìí ọwá lọ kírùn ọ̀rá ní dá ogbó ẹ̀pọ̀ pé ìmọ̀ kí ogbó náfílà ń pọ̀ wọ́n bá ti tọ̀wáfù méje ọlọ̀ yẹn náfílà rákà méjì níbo pàtàkìrú mẹ́màkọ́mí ibrahima musalla láyé makọ́mù ibrahim sunna nabi sallallahu alaihi wasallam àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní pọ̀ àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ọwá di pé